الرحمن الرحيم نون والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر يبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين ذم مشاء بنميم مناع للخير معتد أثيم كل بعد ذلك زنيم كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال ساقير الأولين فنفمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن يغدوا على أرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرب قادرين فلما رهوها قالوا إنا لضالون بل نحن قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعدهم على بعد يتلومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين ونجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يقصف أنفاك ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم بالله وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تفعلهم أجرا فهم من مجرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكذوب لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء لنبذ بالأراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أمة إيماننا السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ni fún ọ̀rọ̀ ọba jẹ̀mọ́ alhamdulillah ọ̀rọ̀ ọba tí ó tún ṣe náà fún wa láti bẹ̀rẹ̀ tẹ̀síọ̀rọ̀ wa tìrọ̀ lẹ́yìn alhamdulillah lẹ́yìn ìgbà tí kí ọlọ́wọ́ bá tó ti sọ̀kalẹ̀ fún wa láti sẹ́mà tí ń jẹ́ ìtura fún wa tí ń jẹ́ ìkẹ́ fún wa ọlọ́wọ́ bá náà iná ni ọba tí a dúpẹ́ fún alhamdulillah rabbil alamin àtọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ à ń bu omi ẹ̀kọ́ mu nínú ìwà rẹ̀ ẹni tí à ń kẹ́kọ̀ọ́ nípa ìṣiṣẹ́ ẹ̀ ìjọra ọba ròyìn pé innaka ala khuluqin azim innaka ala khuluqin azim wa innaka ala khuluqin azim Ànábì sallallahu alaihi wa náà ló parí sínú ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀ ìrìn dáadáa inú ìṣẹ̀lẹ̀ ayé ẹ̀ láti rí ọ̀rọ̀ dáadáa rí níbòmí ju ìgbésí ayé ànábì lọ. àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó fàájú fàáyé fún wa báwo ni ànábì ṣe bá àwọn aláìní lò. ó bèrè ọmọ bèrè wípé ṣé gbogbo àwọn tí ń bẹ lékè ànábì sallallahu alaihi wasallam látọ̀kè délẹ̀ sáláìní nìkan ni wọ́n ni. fal jawabu la ìdáhùn máa jẹ́ pé rárá ń bẹ nínú àwọn sọ̀hábà náà àgbìyà àwọn tí ọlọ́run ọba tó bu ọlà fún àwọn tí ọlọ́run ọba tó sẹ́gi ọlà fún àwọn tí ọlọ́run ọba tó gbé àrísìkí sọ́dọ̀ wọn àwọn tó jẹ́ pé wọ́n jẹ ọ́sẹ́kù nígbà tí wọ́n jẹ tó tó ṣẹ́kù tí ànábì náà bá àwọn ẹ̀rẹ́ lò sallallahu alaihi wasallam àwọn àfáà ní ànábì sallallahu alaihi ànábì bá wọn lò báwo ni a ti wá bá àwọn abọ̀rọ̀ lò láàrin wa táàfin ní tẹ́ táàfin ní yẹpẹrẹ nítorí pé a fẹ́ bá lùpọ̀ tó ń tọrọ tí ń bẹ̀ lọ́wọ́ wọn tí ẹ̀ bá fẹ́ mọ bí ó ti bá abọ̀rọ̀ lò tí ní kábùkù àfi kó wo ànábì kọ́ sí لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا gbogbo ẹgbẹ́ ọdí àfáà náà tó fẹ́ máa dúró ààrẹ àwọn abọ́rọ̀ ẹ̀kọ́ ń bẹ ń bẹ fún ọ báwo ni a ti máa ṣe dáwà fún lówó ẹ̀kọ́ kan ní lọ́tọ̀ bó ti lè ṣe dáwà fún aláìní ò lè ṣe dáwà fún lówó bẹ́ẹ̀ hmm. òfúlùbù kan ní lọ́tọ̀ báwo ni ànábì sallallahu alaihi wasallam ṣe wá lò pẹ̀lú àwọn àgbẹ̀yà onáàni tí tafsirọ̀ àti ọmọ tọwọ́ bọ̀ àkọ́kọ́ àwọn afáà ní sẹ́rí ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn abọ́rọ̀ náà wọ́n tẹ̀lé ànábì gẹ́lẹ́ bí àwọn fùkárà àwọn olùsíṣẹ́ tẹ̀lé ànábì náà ní abọ́rọ̀ tẹ̀lé wọ́n sọ àwọn abọ́rọ̀ nínú àwọn ọ̀gá ní Abubakar jẹ́ radiyallahu anhu tí wọ́n bá ń sọ àwọn abọ́rọ̀ nínú àwọn sọ̀hábà afọwà Usman ibn Affan kò sí nínú olùsù tí wọ́n bá ń sọ àwọn abọ́rọ̀ Abdulrahman bin Auf ọ̀gbẹ́yìn tí wọ́n bá ń sọ àwọn tí ọlọ́wọ́ ni Abu tó fi di wípé tòǹtì ọ̀là ti ń bẹ lọ́wọ́ wọn wọ́n tún rí sọ́ọ̀bà yẹn mú délé ìjẹ́ sàábà yẹn kọ̀ bọ́ lọ́wọ́ wọn wọ́n sì rí kí ọlọ́run ọba látàrí tó fi jẹ́jọ́ àárẹ̀ àá lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀ wípé tọ́ tí ọlọ́run ọba ó fọ lówó kò sọ wípé kọ ya fọ́ọ̀gì ọlọ́run ọba ọgbà ọlọ́lá oníkọ yẹn tí ó gbẹ́rù gbẹ́rí sófin ọlọ́run ọba bá ọjọ́ sábà ní kẹ́ àwọn àṣùbáàbù tó fi rí kí ọlọ́run inú ẹ̀kọ́ àkọ́kọ́ tí ànábùwà sọ̀rọ̀lá àrùwàsánlá tó máa ń lò pẹ̀lú àwọn abọ́rọ̀ gbogbo abọ́rọ̀ ayé yìí ló sì máa ń fẹ́ bẹ̀ ó náà ni pé káàrin Rasulullah sallallahu alaihi wa sallam yashhadu bi ìmọ̀ ń jẹ́rìí sí ọ láti ń bẹ́ fún wọn àti tí wọ́n bá ti ṣe fún ẹ̀sìn ànábì àmọ́ sọ sallallahu alayhi wa sallam. olówó ọfẹ́ kò recognize òun àdámọ́tọ́lọ́ ńdámọ̀ nìyẹn. ẹni lọ́fàá sẹ́fì rí ẹni tó bá jẹ́ pòfẹ́sọ̀ lápojúwe tó máa ní akẹ́ àwọn dókítà wa káàbọ̀ pòfẹ́sọ̀ sí ní náà a fẹ́ àwọn dókítà wa sí iwájú ó lè mọ ìwé ẹ̀rẹ́ àbíkó ní mr ah, àwọn mr kìnìkan yóò kàn máa wọ ọbẹ̀ ní tí ìjọkẹ́ gbá mú ni. so kí wọn wá sọ wípé ọbẹ̀ wò pé à ẹ̀ẹ́nà ṣe báyé ni gbogbo ẹ̀ ṣe báyé ni wọ́n tó fẹ́ ṣe dáwà oníṣẹ́ báyé ni gbogbo ẹ̀ ọ̀fẹ́ pẹ̀ ń pòfẹ́sọ̀ dáwà tó fẹ́ ṣe ní sàfihàn. torí pé nínú ẹ̀kọ́ ni wípé ó máa ọlá fún àhàlùfọ̀dùn àwọn tó bá jí ẹni tọ́ràn ọba bu ọlá fún nínú ẹ̀kọ́ ni kò bu ọlá fún káwọ́ pé à ah, kí náà gbogbo ẹ̀ wá kí na gbogbo ẹ̀ èwo ni kí ní kẹ̀wé ká mọ̀ ọ̀sẹ̀ àtàkùnrin ara o. anabi sallallahu alaihi wa sallam kana ya'rifu li ahli anabi máa ń fún àwọn ẹni àpẹ́lẹ́ àwọn tọ́lọ́ bá bu ọ̀rọ̀ fún anabi àmọ́ ẹ̀pẹ́ wọn ní kọ́dà àmọ́ ẹ̀sọ fún àwọn èèyàn ní tí bá ṣe fún ń gbé wọn ṣe nǹkan báyìí o àwọn wa o. wọ́n gbé oúnjẹ fáwọn mùsùlùmí o àwọn alájà wa o wọ́n ra microphone fáwọn mùsùlùmí o ànájà máa sọ ọ̀rọ̀ ọ̀la tí wọ́n ṣe fún ẹ̀sìn láti lè bá àjẹ́ kẹ́mọ̀ yìí pé ó mọ rírì ń tẹ̀sẹ̀ na kò nígbà bá níbi fẹ̀ wọ́n fẹ́ ṣe wọn e àlàó mi ẹ̀ pọ̀ sọ wípé ń ṣe yìí o láàrin wọn àti bẹ́yìn náà abubakar wa umar muhawara abubakar àti umar ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin wọn jọ kan wọ́n fa ọ̀rọ̀ papọ̀ fàádùbàbà abubakar umar abubakar òun ni alùpẹ́ pọ́jẹ̀bi olómú inú bí umaru rọ́bì ọlọ́ àni umar fàṣọ́rọ̀ àni umar umaru inú bí lẹ́yìn bínú kò lọ́dọ̀ abubakar ní pé ah kí ló kí ló fàtàbàáwò abubakar yẹsàálò wọn yẹsẹkṣọ la àwọn ọ̀sàbí dáadáa abubakar pàtó ní pọ́ùn ti múnú bí umaru ọwọ́ tó ń tẹ̀lé umaru yìí pé umaru foríjì mi oríkẹ́ wọn lọ sẹ́ o tó ń lagídí ẹ̀yin náà jòhóda zambi zamban ó tún máa ta kókó máa jiyàn lórí ẹsẹ̀ tó ọ̀sẹ̀ o ti so ẹsẹ̀ rẹ jùlọ kó méjì nìyẹn wọn lọ kó ọ̀sẹ̀ o ti ní nǹkan tó da tó o ti tó ọ̀dà ẹ̀ sẹ́kṣọ rọ̀ bàkọ̀ ọ̀ tọ̀rọ̀ àfojì lọ́dọ̀ ọlọ́run abubakar ìṣesí tó dáa wà lára rẹ̀ ọjọ́ láàánú ọwọ́ àtẹ̀lé umaru pé umaru foríjì mi mo mọ̀ pé mo mọ̀ pé mo ti sẹ́ ọ́ fọlábìyẹ fàánù ilé tí wá bí umaru kọjá là umaru ní àná ìlú ìforíjì hata <laughs> aglaka umar mada báàbà mo fi wájú yìí ó ní pé umaru ṣe kí ni dé kíní ẹ Abubakar lẹ́nu jẹ́ kí láwọn á fi wà á kébà lá Abubakar ya Rasulullah sallallahu alaihi wa sallam Abubakar bó ti wá rí pẹ́tọ̀ ẹ̀ máa kúkú mẹ́jọ gbẹ́yìn tó wọn lọ bá nàbí yọba wọn yanjú gbogbo ẹ̀. sallallahu alaihi wa sallam Abu Darda rawi hadith ni kúntù jáàrin sáré ìlànà nàbí kí tó fi wá rí sí gbà wá ní pé nígbà tá Abubakar ó fi dé ọ̀dọ̀ ànábì lòún wà ń sallallahu alaihi wa sallam ibi akọ̀bẹ̀rẹ̀ akọ̀bẹ̀rẹ̀ Abubakar Abubakar ibo àákìdá bí tẹ́rù fífọ́ báyìí hátà abdara alkùbàtì ó abakri abákìrì fásọ ẹ̀ sókè báyìí débi pé olùkojúgbò ẹ̀ ń padà ń yọ ẹni tí ní ẹ̀ tó kó súúsú bí ànábì ti rí abakri lọ́kà ànábì ní àmà fáhìn gbogbo fàkọ́tọ̀tọ̀ àmà àmì náà rí abakri ti ń bọ̀ ẹnìkan ti mú ní ẹ̀bàjẹ́ ẹnìkan ti mú bínú kèétí ìrojọ́ fàṣálàmà abákìrì bá sí àwọn. وأن قال إن كان بيني وبين ابن خطاب شيء عمر جفا النبي النبي بعد يوم لما جفا قد فأسرعت لي مطعين وما ثم ندمت مبانجة لوري مكبا لوري نكاتي موسيقى فسألت وأن يغفر لي mo ní ó ti ẹ̀fọ́lójì mi fa ábà àlàyé ọkọ̀ ọ̀kan olóhùn ní foríjì mi tàbí lọ́wọ́ òun ní foríjì ẹ̀yàn ọmọ olóhùn ní foríjì Abubakar fàgbàtò ilé yẹ́nà mo fi ní kí wọ́n bọ̀ wà nábì o. sallallahu alayhi wa sallam. sẹ́gbọ́n tí ànábì ọ sọ. sallallahu alayhi wa sallam. ó sọ̀rọ̀ ọba ní bí umaru ọba forí jẹ́ ọ yagfiru Allahu laka ya ababakiri. sallallahu alayhi wa sallam. ọba tó dá umaru ó segin ní yóò forí jẹ́ ọ tọ́ba ti forí jẹ́ ọ ó ti jẹ́ra fún umaru kó forí jẹ́ ọgbà. ànábì sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run bá yóò forí jẹ́ abubakiri ọlọ́run bá yóò forí jẹ́ abubakiri ọlọ́run ọ̀pẹ́ sígbà tí àbákiri kò lọ́dọ̀ àwọn ọmọdé wọ́n náà wá wò wípé à ah, kí wọ́n rí tó wà nínú ẹgbẹ́ náà wá ní bí àwọn sàhábà ṣe rí nìyẹn. ẹ̀mí wọn ń ṣe ẹ̀mí tó le kókókó ẹ̀mí ẹ̀mí ẹ̀ lé ọmọ yìí lọ ní àwọn obìnrin lé ó ní ti sọ pé gbà tó ń bá tó wọn lókùn tó wà pé láyé lè tó báyìí. ó ah, ó wá lọ sí ilé Abubakar láti lọ bẹ̀rẹ̀ rẹ̀ nígbà tó débẹ̀ wọ́n ní kò sí ilé òun náà wá gbọ́dọ̀ ànábì wá sallallahu alaihi wa sallama tàjá aláwájú wọn nàbí ìsọlá yàtà máa ojú ànábì ìsọlá ó kóró sí Umar púpọ̀ ojú ya kóró sí àfọwà Umar Umar kò rí ojú rí ànábì níjọ náà sallallahu alaihi wa ojú ànábì kóró sí ojú ànábì náà ànábì ò débi wípé ata asfaw abakiri abakiri tó jẹ́ pé òǹgẹ lọ́mẹjọ wa òǹgẹ tó wá ń ka àánú umaru lérí bójú arábì ti lé sí umaru. ni ó bá wólẹ̀ fún anabi sallallahu alaihi wa sallam lẹ́yìn tó fẹ́ sọ ọ̀rọ̀ yìí pé àà ya Rasulullah anabi èmi gẹ́ ni mo fẹ́ èmi mo fẹ́ sọ pé sí umaru. wàláyà alẹ́kùntù abdul èmi mo ṣàbòsí èmi ni mo bòsí ẹni pé èmi ni mo kọjá ẹnu àlàfo ni mo jẹ̀bi mo jẹ̀bi abakiri fún bá a mú ojú anabi wàlẹ̀ lórí kíkoro tó ṣe fún ọmọ rẹ̀ nta afẹ́ lónìí hadith fakọ́lá nàbí yìí sallallahu alaihi wa sallam kálí mọ̀ yìí pé ẹ̀sìn ọlọ́run ọba àbí mọ̀ ń pa àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni nínú àwọn sọ̀hábà yóò ó sọ ọlọ́run ọba ní iná ọba afani ilaykum kí lẹ́yìn sọ fún ọba wa ta'ala ó lẹ́mi sí yín ó gbé mi ìdílé àárín gẹ́gẹ́ bí òjíṣẹ́ umaru gbogbo ẹ̀yin yòókù ẹ pé Abubakar nìkan sọ pé ìdí mọ̀ òdodo ni ó wá dúró tì mí pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti kí n jẹ náà àti dúkìá rẹ̀ abákiri dúró tì mí pẹ̀lú ẹ̀mí ó dúró tì mí pẹ̀lú dúkìá nígbà tí gbogbo yín sọ wípé ànábì irọ́ ni ń pa òṣèlú ni fàáyà láǹtùm táàrí kò lè sọ síbí ṣé yóò wá dò ní nísìnyí ẹ wà máa pa Abubakar ẹ kí ni bá sí fún yín tẹ́wọ̀n sọ pé pa Abubakar أبوبكر لنا حق إمام أمير المؤمنين على رشد أمير المؤمنين المؤمنين على رشاده أبو بكر لنا حق أبو بكر لنا حق إمام àwọn ní ìmọ̀ mọ àmì aṣáájú mi lẹ́yìn ànábì sallallahu alaihi wa sallam. Abu Bakr lana أمير المؤمنين على رشده أمير المؤمنين على رشده يا نبي صلى الله àti àpọ́nlé tí ń bẹ fún àbúbákì lórí gbogbo sàábà yòókù ṣe nígbà tí gbogbo yín sọ gbọ́dọ̀ ni mò ń pa ìwà àfà mọ́sáàtì ti wá dúró ẹni ò fi lẹ mọ́sáàtì lẹ̀ ǹjẹ́ ẹ̀rẹ́ tiẹ̀ mọ́. bóò ni ó ara àwọn ẹ̀kọ́ tí a kọ́lọ́ra mẹ́bí nìyẹn sọ́lọ́ àlàfà kì í ṣe wípé àbẹ́bí ń tọ́lá nǹkan lọ́wọ́ àwọn bákìrì ta ṣùgbọ́n ń jẹ́ káwọn èèyàn mọ̀ wípé níwọ̀n o nígbà tí òòrùn pa tí òòrùn ń pa mọ́sáàsì tí ó jẹ́ mọ́sáàsì ọlọ́run ní èbó lápẹ́jọ́ lọ́rọ̀ rẹ̀ kógi ilé rẹ̀ wá o ìmẹ́mu jẹ́ òun sọ́rí fún àwọn èèyàn tó bá ti tóòrùn ń pa wá bàbá àdínì ló kó igi àti páànù tí wọ́n fi kan ní owó nísàlẹ̀ oṣù wá àmọ̀ sọ sísọ yẹn ò sọ yípẹ́ ni ògbẹ́lá dábú kò sọ bẹ́ẹ̀ àmọ̀ sọ iná ni fọ́dún sábà tí àwọn afáàmù ń sọ fún wa ọlá tí ń bẹ fún ẹni tó bá jẹ́ ní ìṣáájú àìmọye ọkùnrin náà ló ti di eléyìí náà ló ti dájọ́ ara rẹ̀ rú.

abilabaja ṣe báyìí fún ẹ̀sìn ọlọ́run ilé ìfọwọ́ gbàgbé ọbẹ̀ pa Usman rẹ̀dùn àfa rẹ̀dùn àhán ṣẹ̀gbẹ́ Usman náà sọ àwọn ìgbẹ́ ẹgbàgbé ni ẹ̀yin ẹ̀yin tẹ́lẹ̀ pa mí tẹ́ kó jẹ́ ẹgbàgbé ẹ̀yàn pé ẹgbàgbé yìí pé bí rúurú máa èmi mọ́ra nǹkan tí òṣù mi kẹ̀kẹ́ tá a máa mú ẹ́ tí wọ́n pé àwọn Yahudi ló sì ní tán ní ìwọ́n mọ̀ tàbí ẹ̀díẹ̀ ń

tó fi sòtáka àbúbákiri ìmọ̀gbà kùtà àbá kálukú jókòó jẹ pé à ọ̀gá ni àbúbákiri o níjọ́ tí gbogbo wa ò sí ń bẹ̀ onífowó dá sí o àfa lọ́ba dáadé kí ó rẹ̀ ẹnìkan bá wà tó jẹ́ pé níjọ́ tí gbogbo àwọn èèyàn sanwó onìkan ní sọ two hundred naira two hundred naira lẹ́lẹ̀ sí fínra sọ́ọ̀kì àti èdúdàbí kò bọ́ọ̀dù fọ́dílù kẹ́ni tílé tó bá kọ̀dà di ní ńlá tó ti ṣe gbogbo àgbáyé ó máa fi ààyè rẹ̀ lẹ̀ fún pé tọ̀ agbájá ẹ̀ ó nípò kan lọ́dọ̀ mi. àtà akọjọ́ yìí pé ìyẹn kan padà wá fẹ̀ bẹ́ẹ̀ pé bí lákọ̀dọ̀ ọ̀la lákọ̀ wà lówó lọ́wọ́ lákọ̀dọ̀ ọ̀la. tàbí lóògì padà àwọn obìnrin àgbẹ̀ báyìí lọ́wọ́ máa lọ àwọn oníṣe bẹ́ẹ̀ fa ẹ̀yin nílé ìwé náà kẹ́kọ̀ọ́ níbi eléyìí náà. ẹ̀kọ́ ìpẹ́tọ̀ ẹni tẹ́lẹ̀ ní ọ́ àwọn èèyàn bá sọ fún wọn jẹ́ àwọn kan ọkọ̀ ń gbé aṣọ fún ọ. tọ́wọ́ pé ẹjọ́ sípò ní bọ́jú ẹ̀ ẹjọ́ mi ṣòkòtò náà ẹ̀yọ́ fẹ́ ó lè fún ó lè gbòdì wọ́n lọ àpòlẹ́kọ̀ jẹ́ yìí. àwọn tí ń bọ́ fara dà á mọ́jàgbé nǹkan tó wọn bá sàdákà sísẹ́ yẹn mọ́jàgbé o mọ́jàgbé o ẹ wo bí Ànábì ṣe rí sallallahu alaihi wasallam. so yóò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì gẹ́ kí ẹ̀ gbà sí inú ayé tí ìwọ́n wá sọ yí pé gbàgbé orísun rẹ̀ ní hmm. ẹ yorùbá kó sọ fún àwọn ti àti rí ẹ̀kọ́ lọ́dọ̀ yìí pé a sẹ́yìn lọ́sẹ̀ ìgbẹ yìí sọ yìí pé kàzídápítà yẹn lọ́dọ̀ mọfà abákìrì kan lọ sọ yìí pé náà mọgbọlọ mọ ń sọ ọwọ́ àsára níbi iná sí àti dúkìá ló nígbà tó ti ní mọ́tò àwọn kan ni wọ́n fọkàn ó gbé ọ ló wà sí bá yọ tó yẹ ká gbọ́kànlé rẹ̀ tí o bá ní mọ́tò tó mọ́ sọ yìí pé ọgbà gbé owó jẹ́ kí ọlá yẹn sì máa rẹ̀ pé a ah, àwọn alágbájá masha Allah wọn là dá wà yìí lọ́wọ́ sọ lójú àwọn èèyàn sọ lẹ́yìn wọn ṣíṣe ànábì nìyẹn. Bábílẹ̀ mo bí ànábì ṣe jẹ́ ẹni tó máa ń mọ ọlá fún ó bẹ́ẹ̀ gbọ́ ọ̀rọ̀ wá nípa Abubakar níta níbi ìfọ̀ nípa rẹ̀ pé máa nẹ́fà á ní máa lo kọ́tòn ẹ̀gbọ́n ẹ̀wò sígà àdàbí ní dúkìá nìkan kò ṣe mí láǹfààní tó máa nẹ́fà á ní máa lo Abubakar. máa tàkọ́kọ́ fánáfíò máa tẹ̀kejì fáná òṣùlù máa nẹ́fà á ní máa lo kọ́tòn máa nẹ́fà á ní máa lo Abubakar. أي ما نفعني مال قط الذي نفعني مال أبي بكر kò sí dúkìá nìkankan ó ṣe ń láǹfààní tó bí dúkìá àbúbákìrì ṣe ṣe ànábì ní àǹfààní. arábìnrin mi wá ń sọ̀rọ̀ àbákìrì náà jókòó fàbákà ọkà bu ẹkún ni bí àwọn sàhábà ṣe rí mi yẹn. àwọn sàhábà ṣe rí à ń gbé ẹ̀yà lájú wa gbogbo àjẹmọ́ká ń gbà ẹ̀kú mọ́sá ilẹ̀ mọ́sá ti wà àwọn alájú wa kìnnìkan náà ni ọlọ́run lò. ìdìbò àbọ̀ ìgbà ìmáàmù ibi tí wọ́n sọ́dọ̀ ní nàìjíríà kìíní gàdé mi tó kó búlọ́ọ̀kù wá. wọ́n rẹ̀ mọ̀ sí i báwọn àbọ̀rọ̀. ẹ wo Abubakar ìgbà tó gbọ́ yẹn kí ló ṣe ọkọ̀ bu ẹkùn ni. ànábì àṣìbá ẹ̀ àṣìfọ́lọ́ ni. ọ̀kọ́lá aná wọ́n máa lè ilà alákàyà لنا حق إمام أمير المؤمنين على رشاد أمير المؤمنين على رشاد أمير يفضل الأمراء فضلا أمير يفضل الأمراء فضلا قدس واسف تعالى ودي أوفي لا لا أمر فيها سقط wọ́n tó kọ́ tó rẹ̀ ọmọ gùdákì púṣẹ́ àwọn tó rẹ̀ ọmọ gùdákì púṣẹ́ torí pé àkọ́kọ́ ọ̀rọ̀ àlìjẹ́nà tààrà jẹ ẹ̀kejì ni pé ọ̀hún fọ dúkìá rẹ mọ́ ẹ̀kẹta ni pé ọlọ́run bá lè fọ́ ẹlòmíì tó fi fọ́ tó fi fọ́ ẹ ó ní kápá kó fọ́ ẹlòmíì kó fọ́ ọ kó wá fọ́ ẹ ẹ ìwọ náà fi dáadáa sọ dáadáa padà sọ́dọ̀ ọlọ́run wa ẹ má kúṣetì. kama ahsanallahu ilẹ̀. ẹ̀ ń tẹ́lọ̀ ní tí a ń tí ọlọ́run ọba sọ ní sọ́tún kọ́sọ́sì nìyẹn. ọ̀pṣẹ́gi hmm. fi máa tàkà lọ́hùn dàrọ́ làákìrọ̀. وابتغي فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك الله أبا وابتغي فيما آتاك الله الدار الآخرة وابتغي فيما آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين ọlọ́run ọba sọ fún kárúnà wípé látàrí ara àwọn tí wọ́n jó níwà sí nínú àwọn èèyàn rẹ̀ wàbẹ̀tẹ̀gí fi máa tàkà lọ́hù dárọ̀ láàkírá ọlọ́run ọba nímọ̀ ẹ wá níbi tọ́lọ̀ ń bá fún ọ ó lówó ó fún ọ nímọ̀ ó fún ọ nílé bíi mẹ́wàá kò sí tọ́lọ́ nǹkan tó fi ilẹ̀ ń bẹ̀ ọlọ́run ni wà nínú fíìmù àtàkàlọ́ inú tọ́lá wọn bá ti fún ọ yẹn náà ìwọ náà ìbítàgì ibi ìdàrọ̀ àkàrà ìwọ náà fi wá ilé kẹlẹ́ òkèèyàn. wọlé tẹ́ńsánà sí bákàmínà lónìá. ẹ ṣe bàbá mi kan lásọ̀rọ̀ fọlọ́fọlọ́ látàǹsánà sí bákàmínà jẹ́ ẹ̀ tó bá yẹ kó fi ṣe bísíǹsì mi ẹ̀ má gbàgbé ara rẹ̀ ẹ̀ tó yẹ kó fáwọn ọmọ rẹ̀ من الدنيا وأحسن كما أحسن الله إليك وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين لا تبغ الفساد في الأرض أي رب أما فوقي بلده أقوى أقوى أقوى ṣùgbọ́n owó ẹ̀ ó lè fi balẹ̀ jẹ́ fi tún lè fi balẹ̀ jẹ́. òfin kẹwé àṣọ̀nà àwọn ilé yìí. ẹ̀sìn dáadáa gẹ́lẹ́ ọgbọ́n tó lò tó fi dolówó ẹlòmíín lo àìmọ́ iye ẹgbẹ̀rún ọgbọ́n náà wà láì kó bá nǹkan bọ̀. wà á hàṣin kẹwé àṣọ̀nà àwọn ilé yìí. wọ́n ti tó ṣe ẹ̀yà máa wú ẹlòmíín ó lọ lé ìwé àwọn ọmọ rẹ̀ yóò wá máa wú fọ̀ bsc ti ń bẹ lọ́wọ́ ẹni ń bẹ lọ́wọ́ tíṣà tí ń kọ́ ọmọ rẹ̀ nípa twenty thousand. wàlẹ́ o kẹ́ẹ̀nẹ̀ di. wà á sì ń kẹ́nu àṣẹ́nà ọ̀hún ilẹ̀ yìí. tó ń bẹ lọ́wọ́ rẹ ní ìwé ẹ̀rí ó ní ń bẹ lọ́wọ́ olùkọ́ tí ń kọ́ ọmọ rẹ̀ tóun gba twenty thousand tí ò bí àbùkátà rẹ̀ ìwọ wa ń gbọ́kọ̀gbẹ̀ lù ú bọ̀ ọ̀wá ń filé fọ́ ọ̀fọ̀kọ̀ lérí olùkọ́ tó kọ́ rẹ̀ ó mọ ipe tí ń bẹ lọ́wọ́ ẹni ń bẹ lọ́wọ́ ẹ̀ bákan ara wọn bá gùn tiẹ̀ ni. wà á fi kàmá ara sọ́nà lọ òhìnlẹ̀. ẹ wà á ṣe pẹ̀lẹ́ ó mọ wá ṣe dáadáa gẹ́lẹ́ bọ́lọ́kọ́ bá ṣe ṣe pẹ̀lú ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní ìgbéraga ìwúfọ̀ tọ́lùmí bá olùkọ́ mi gan yóò gbàgbé wípé the same certificate àwọn jẹ ní. wàlá ní tèsí tí ó máa ṣe àwọn olùkọ́ kọ́ lọ́mọ́tò wa kí ni ṣe sùúrù ṣe mẹ́dọ̀. wàá kí n kẹ́ mọ́ ọ́ sọ́nà ọ̀hún ilẹ̀ yìí ọba ní ẹ ṣe dáadáa ẹ wò wá àti wọn ṣe lókàárù náà wípé ṣe dáadáa gẹ́lẹ́ gbọ́dọ̀ ọba ti ṣe sí ọ. ولا تبغي في الأرض فسادا ولا تبغي الفساد في الأرض má máa fi dúkìá rẹ balẹ̀ jẹ́ ẹgbọ́mọge kí wọ́n ṣe gbá mọ̀fọ́ṣọ àwọn oníbọ́ọ̀lù mọ̀fọ́ṣọ eléré mọ̀fọ́ṣọ tẹ́tẹ́. Iná lọ ẹ̀lá ìwọ̀ ẹlòmí ìpòlè náwó títọ́ lọ. Ṣùgbọ́n tó wá ní àwọn klọ́ọ̀bù kan ó lè kó lè náwó fún klọ́ọ̀bù pé ẹ̀rọ ní klọ́ọ̀bù tí wọ́n lọ gbá bọ́ọ̀lù. Ó kò sí ojú ìrẹ́lẹ́ lórí ẹ̀yẹ lọ bá pẹ́ ẹgbẹ́ ìkan mọ́sálásì. Ìgbà náà ni ó kó àròyé ولا àwọn ìwọ́n fẹ́ ṣe dáàpọ̀ tó bá afẹ́ ló kọ kan ah. àwọn lo green house blue house yellow house mọ́ ó ni wọ́n lò tó máa lọ bá yí ara polówó kọ náà ni ẹ̀pẹ́ ìpolówó ọjà ọ̀tọ̀ ìpolówó ọkọ̀ ọ̀tọ̀ àbí àwọn oníkáníbà wọ́n bá ṣe kálùbà ọ̀dọ̀ ẹni wọ́n lọ àbí àwọn tí wọ́n ń gbogbo rátìrátì ìbẹ̀lẹ̀ ti mọ gbórúkọ ẹ̀ dáwà ń bẹ tó lé fowó ṣe èmi ló fẹ́ gbélẹ̀ fún dáwà tí àwọn onídáwà ò ní rí mẹ́fún tọ́lọ́ ìmọ̀ ń wò mọ́ wọ̀ wáyé pé táàkà wájú ẹ̀jọ́ lẹ́mi lọ́kẹ́ wáyé pé ẹni ṣe dáwà sáà nínú ìkọ̀ fi ṣe ìjọba. òní ká wọn láì kò ní kà ọwọ́ wọn kàn kọ́lọ́ nǹkan fẹ́rẹ̀ fẹ́rẹ̀ ẹ̀ pẹ́ oníkàwé nígbà nǹkan kẹ̀ ẹ̀wọ̀n lẹ̀. ìdá program dá ṣe ó wà ń lẹ̀dùn pẹ́ kí wọ́n gbó ìdó bá gbé lẹ́gbẹ̀ẹ́ ló sọ sáṣù. wàá sí kàmá sọ́nà ọ̀hún ilẹ̀ yìí. ẹ ṣe dáadáa ẹ̀yin ọlọ́run ọba bá bù nínú wa ṣe dáadáa jẹ́lẹ̀ ọlọ́run ọba ṣe dáadáa sí ọ ló fi jẹ́ pé ìwọ ọ̀kàwé ṣùgbọ́n kò ríṣẹ́ ẹ ìfáàlù kan lọ́wọ́ ṣe sí ọyẹ dáadáa. wà á sin kama ahsana Allahu ilayhi walau kanatil arzaqu tadri ala al-hijaa halakina idhan min jahlihin al-bahaimu. ẹ sẹ́rí ẹlòmíì ó gbà wípé ìgbìyànjú ìṣàlàfẹ́ àtàwọn àparí kọ̀ǹpútà wà nínú iṣẹ́. ولو كانت الأرزاق تجري على الحجاب àìmọye ní kọ̀ǹpútà tó sílẹ̀ hmm. ọlọ́run bàbá ìtàn nínú kọ́ wá ṣe ẹni tí wọ́n apá ẹni mìíràn sí petrochemical engineering náà òtẹ́rà rẹ lọ ọmọ ẹgbẹ́ náà àgbàkà ẹlòmíì ìgbà tó wá sí wọ́n ti gbé lẹ́nu ókè gbé ẹ̀ẹ́kọ́ jìyàn kí ni mọ́tàrà rẹ báríkà ara wọn bá ní kó bìrì fún tọ́lọ̀ bá fi bárkà sí irun ẹ̀rẹ́ ti wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ń bẹ. wà á sí nǹkan máa àṣánà lọ́hùn. ọba wa oníkéwú náà wí bó ti bá oníwèé wí ó bá oníkéwú náà wí ìwọ nìkan kọ́ ló kéwú láyé àwọn tí wọ́n kéwú tí wọ́n lè fi kéwú tọ̀ ọ́ pọ̀ tó tọ́lọ̀ bá bárkà sí ti máa sọ wípé ìwọ náà wà bẹ̀rẹ̀ ìwọ náà àṣìn kàmá àṣìn lọ́hùn. wọ́n náà wọ́n wá fi kéwù tiẹ̀ náà ṣe dáadáa ó fi ó fi kéwù tí wọ́n náà ń tí wọ́n náà ti kọ́ náà bá kà fún ẹ̀ ó fi wọ́n ṣe dáadáa sí àwọn ló jáde ń bẹ̀ wọ́n ti gbogbo ara bóun náà lówó náà lówó lókè ike bí ti lówó rà. wọ́n wọ́n pè é sí àwọn àgbẹ̀nà ẹ̀ àdìsẹ́ bóun ni fún tàǹkì yálẹ̀ kọ́kọ́ àdẹ́gbọ́kọ̀ wa fún tàǹkì ni o àyẹ̀ wọn náà kúmọ̀ pé three thousand náà ni ń bọ̀ ọ̀yọ́ sí bàdàn sí bẹ́ẹ̀ náà bá jẹ́ ń jẹ́ pé ní lọ bọ̀ bá fún tàǹkì wá sí wá sí. wàá àbí wọn lọ kọ lẹ́tà fún ẹ pé mi ní kẹ́ pé níbi kọ̀bùlù kan láti sẹ́mọ̀ wá inú sọ sí wọn lọ́kàn ìpínlẹ̀ agbẹ́dá ní tó bá yẹ pé wọ́n kọ́ lọ kọ lẹ́tà sí wọn pé èmi ní kẹ́ pé àbí mi ní kẹ́ pé lásọ̀rọ̀ àá ìwọ náà ṣe dáadáa ọ̀rọ̀ àtàwọn ààrẹ kàmá àtàwọn ọ̀rọ̀ òhìnlẹ̀ kọ́lá dábọ́dé ìfọ̀tà dáfìlà ọ̀rọ̀ iná wàhálà ìbò ọlọ́mọ fi tọ́lọ́ ọba ṣe fún yín obìnrin tó lẹ́wà ara ọ̀rọ̀ kan náà ni ẹwà wà ọ̀rọ̀ ni. Wàlẹ́ abẹ́rẹ́ ìlú wàá sí ìtàmà àbẹ̀rẹ̀ àlọ́hùn ilé. Ṣé bọ́lá ọba ṣe dáadáa sí ọ ló fi fún ọ lẹ́wà? ni. Ọlọ́run má ba má fi ẹwà yìí wọn náà fi ẹwà yìí ṣe dáadáa fọlọ. wàá kàmá àṣàna lọ́hùn ilé. ló jẹ́ pé nínú àdúrà nígbà Muhammad sọ̀tọ́lá kò náà nígbà Allahumma ọlọ́ọ̀dà kàmá àṣàǹtà kọ́lùkì fàṣìrìn kọ́lùkì. ìwọ ọlọ́ọ̀dà gẹ́lẹ́ bó ṣe wọlé ẹ̀ka màdúrà Allahumma kama ahsanta khalqi kala bó ṣe dá mi dáadáa yìí nígbà tó ṣe é rí fa ahsin khulqi jẹ́ kí wà mí náà ẹlòmíì nǹkan ń bẹ yóò kàn máa wo ra ẹgbẹ́ ẹ ìwọ ọlọ́dà ẹ ó dá lẹ́wà lóòótọ́ ṣùgbọ́n tó dá níwà. wà á sì ń kàrà sọ́nà lọ́wọ́ ìlú. wọ́n bá dá níwà tó dá lẹ́sìn. tó ọlọ́run ọba ó fún ó sàánú ẹ ó ṣe dáadáa pẹ̀lú ẹ pẹ̀lú gbogbo wọn lẹ́wà ìwọ náà ṣe dáadáa sọ́lọ̀ pẹ̀lú pẹ́lẹ́ gbogbo ṣe dáadáa sọ. ولا تبغي الفساد في الأرض. وهي وهي ما في بالك. إذا كبر قلقوا yóò gbà àwọn gbà àwọn yóò sì gbà lóòótọ́ lóòótọ́. wàlẹ́ tẹ́bẹ́gẹ́ fàtàdà bẹ̀rẹ̀ àrùn. yóò wá fi ẹwà ayé yóò fi ba gbogbo àdúgbò jẹ́ kò sí ọkùnrin الفساد في الأرض اللهم ما شبه إن الله لا يحب المفسدين الله لا يحب ọlọ́run bá kò ní fẹ́ ẹni tí bá ń fi ń tọ́lọ́run bá ṣe fún tó fi ń balẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ọkùnrin náà ọlọ́run bá da ọ̀hán obìnrin ìkọ́bìnrin tí ó yọ ẹwà kan rọ̀ kẹ́lẹ́ gílẹ̀ kẹ́lẹ́ nígbó rẹwà.

àwọn obìnrin kan wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn rárá wọ́n sọ ìkànnì wọn sọ wípé ó ṣe ọ wá ń bá ọkùnrin kan wípé ó ti jẹ́ lágbájá ó jẹ́ pé gbogbo obìnrin tó bá ti kiri ọjà wá sínú stíìtì yìí àfi kí kò mójú ẹ̀dẹ̀ gbogbo wa la ti mọ̀ ọ́ pẹ̀lú ṣèṣe ọkùnrin bá tún gbọ́ ẹ̀rìn náà ẹ̀rọ ní fúnra ẹ̀ náà wọ́n wà. wala tabghil fasada fil ard. gbogbo gbé kan lórí mọ lọ tí ọmọ bí bí lórí mọ lọ ẹ gbèsè ayé ràdàràdà ẹ bá ń sọ yín nísìnyí ti gbàgbé pé káàkiri fọ́pẹ́ wà kan ló kọ ọ lójú tí wọn ló ṣe rẹ وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين إن الله لا يحب المفسدين أجل يا جماعة تقولون ما بتعملوا لبيع الطلبة ó ní ọpọlọ gbogbo èèyàn ló fẹ́ràn pé ah lábàjá tẹ̀bájọ wà kíláàsì ó ní ó mọ láyé ní gbàgbà ó tún dàbẹ̀wò sí ọlọ́run ti ìsáàmù sọ ni. wà á fi nǹkan máa sára wà ó ilé yìí wà á lọ sábẹ́gì fàṣádà fìlà àrùn. Iná wọ́lá ìbọn ìmọ̀ òfin. Báwo á fi ọpọlọ yẹn mọ́ fi mú àwọn èèyàn lọ́rú? wọ́n tẹ́lẹ̀ gẹ́lẹ́ fún sáyẹ̀dẹ̀ pẹ̀lú àwọn abúláwọ́lá wà lédè nǹkan mathematics wà bàbá mi obìnrin sọ fún un ìyá sì mọ̀pọ̀ ń bọ mathematics lóòótọ́ àbíjọ nǹkan níláwù sọgbọ́láwù mọ́ dàrú báwọn ẹ̀rú bí ìyá sì mọ̀pọ̀ mọ́. tẹ́lẹ̀ gẹ́lẹ́ fún sáyẹ̀dẹ̀ pẹ̀lú àlùkò ní sórí kìlá àti àwọn èèyàn mọ̀ Bébí kí ni bàbá ẹ̀dá mi lọ? Mo ṣe bẹ́ẹ̀. Ọlọ́run bá ó lórí àìlóye lọ́lẹ̀. المفسدين إن الله لا يحب gba fọ́ọ̀mù bẹ̀wọ̀ ò lè parí àwọn èèyàn náà lọ wọ́n gbé ẹ̀dá wọn lè dúró wọn lé wọn ló gbé wọn kúrò. á ìgbà tí bá ti wá fún wọn láwùjọ àwọn Ìtàwíyà ẹ náà ló ní ṣùgbọ́n ọlọ́run bá fi bárúkà sí orí rẹ̀ pé tọ́gbọ́dọ̀ àlùmí ìgò fẹ́ gbàgbà ṣáà lè àfẹ́lẹ́ ọ̀rọ̀ jájà àlẹ́ ìkọjá ọ̀rọ̀ ní ìkọjá jájà ọlọ́run wa máa ń ṣe bẹ́ẹ̀. ìwọ náà wà á ti bẹ̀rẹ̀ ẹlòmíì gba fọ́ọ̀mù ọ̀tẹ̀ ìjìlá ayé ti gbá kò ní parí kó ti kú kó ti sàárẹ̀ kọ́dàrá ni òògùn lọ pẹ̀lú tó fẹ́ ṣe. إن كما أحسن الله إليك ولا تبغي فساد في الأرض إن الله لا يحب المفسدين إن الله لا يحب المفسدين àwọn ọba fi kọ́ ó fi gbé sẹ́gbẹ̀ ara wọn wípé ṣe dáadáa mọ́sídàlẹ̀ jẹ́ torí pé ẹni ọlọ́run bá fún ní nǹkan ìlú súnmọ́ kó balẹ̀ jẹ́ jù obìnrin tí ò lẹ́wà lágbóolé tí bá ń rẹ kente kente kí àwọn kí ni kí ni ń gbà mú àbẹ́ àgbà rẹ̀ kí ni ń sakọ́sí àbẹ́ ẹ̀kọ́ ìjọba torí pé kò sí tó fẹ́ sọ bó lẹ̀jẹ́ ju ọlọ́run wá ń fọ̀ ọlọ́run ṣe ọ létí. ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bàbá ẹ̀dà fi láàrú iná wọ́ọ̀rọ̀ òyìnbó òfìdín iná wọ́ọ̀rọ̀ òyìnbó òfìdín. ẹ̀kọ́ nìyẹn tọ́wọ́n ọba kọ́ wa ká má ṣe ju ara wa lọ bọ́lá òun ṣe ṣe pẹ̀lú ẹ̀wọ́n náà ti dáadáa padà lọ́sìn tẹ̀wé sanu lọ ilé. nínú tó tún jẹ́ wà láyé ó ní kéèyàn mọ̀rọ̀ sọ láyé jẹ̀mẹ́. ẹ̀bùn kan látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni. olórí ìfẹ́ sọ̀rọ̀ kò lè sọ ṣẹ́jú máa rọ̀ ọ̀rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́. ẹlòmíì sì rè wákàtí mẹ́fà ń sọ̀rọ̀ lọ. wàhálà kẹ́mẹ́ àhàzọ́nà ọ̀hún yìí ṣe wọ́n ṣe ra rẹ bẹ́ẹ̀ kì sọ ọlọ́run ọba wọn náà wà máa ṣe pẹ̀lẹ́ ó máa fi ṣe dáadáa ọ̀wá níbi sọ̀rọ̀ bàjẹ́ lẹ́gbẹ̀gbẹ̀ lómi pé àwọn ọgọ àwọn ọmọ tí ń bẹ nínú ayé fún ẹ̀rẹ̀ kọ́lá tó sòbí nígbà yìí nìwọ náà ṣé bẹ́ẹ̀ tó sòbí nù sọ mọ̀rọ̀ bá sọ yóò wá mú wọkọ̀rọ̀ ó lè kọ́ lùwé fún yóò fún níbi lẹ́sìn nóòtù yóò kọ́ lùwé fún. àbí kó ní kó lọ gba sọ́fúnlẹ̀ jẹ́ kí n bọ́ lọ àbàyàn mẹ́tẹ́ẹ̀bẹ̀ ni wọ́n bí dá. Kíríkì ìrìnbàṣọ́ ìdàfẹ́lẹ́ àmọ́ fi yẹn náà mọ́ fi balẹ̀ jẹ́. Inna Allaha la yuhibbul mufsidin. Gbogbo tó wà bá fún wa pàpà tó ti ọ̀rọ̀. Ẹja wo ẹ̀kọ́ lára Abubakar Siddiq. Gbogbo tó wà bá fún òun lọ́rọ̀ kò fi balẹ̀ jẹ́ ó kó fún ànábì ó fi ń rẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́. Wọ́n ní ẹ ọlọ́nkọ́ba ni yọ́nù fífa àbí jẹ̀rẹ́ẹ̀l ó náà tún fẹ́ sọ nípa bí ànábì ti máa ń sọ ọ̀rọ̀ àwọn olówó ní dáadáa àfọwọ́nisún náà ẹ̀kọ́ ń bẹ fún wa níbi nígbà mẹ́bí ṣe ọ̀sán lódodo ọ̀tọ̀rọ̀ wúlọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ àdòdò nẹ àwọn òkú sí ìdàgbẹ́ta àwọn ọmọ ẹnìkan ìkọ̀ sí pọ̀fẹ́sọ̀ lọ́dọ̀ àwọn ọmọ pọ̀fẹ́sọ̀ kankan rí o àwọn ọmọ ẹnìkan jẹ́ dókítà lọ́wọ́ ẹnìkan kíníkan lé ẹnìkan kíníkan lé kíníkan kíníkan lábẹ́ ìgbẹ́ gbogbo wa o bá náà mọ̀sí bá o wọ́n bá rí àwọn pòfẹ́sọ̀ tí àwọn ọmọ wọn ń pọ́lé àpọ́n wọn lè gba ẹ̀ pòfẹ́sọ̀ wa oṣù tí máa ń sọ̀rọ̀ ẹ̀dọ́ nùgọ̀ padà tí wọ́n máa mú yẹn máa fọwọ́ sí jẹ lẹ́yìn tẹ́ńtà pòfẹ́sọ̀ ọlọ́mọdé òdí láyé. àmín ọ̀sàdúrà fún wọn sunna nabi sallallahu alayhi wa sallam. wàá lọ yẹpẹrẹ àwọn náà sọ pé wọn náà yẹpẹrẹ. Hmm, wọn náà jẹ́ àwọn kankan. àmọ́ ìgbàdá lọ sí ìdúró lọ́jọ́ ni ìwúrọ̀ sọ́kọ̀ àwọn fẹ́sọ̀ ni ajẹ́jọ́

ẹlòmíì kò ní ẹ̀kọ́ yẹn dáhùn sọ̀rọ̀ nípa súnà lówó kó ń gbéra ní pé ẹ̀ńgbà ọlọ́dẹ àwọn súnà àìsèkì nìkan rárá súnà rẹ ládàbí òkú jẹ́ kí ládàbí kó súnà rẹ àmọ́tí tó fẹ́ fi súnà kọ́ ṣe onípa àbúbákìrì ilé yìí pé àbúbákìrì gbogbo tó ní dáṣẹ́sì ó sì sọ ọ́ síjú ẹ̀ ó fi pọ́n àbúrò bùrù sábúrà parí ó ní jẹ́ àwọn bí alifi narị ó one thousand dinari wá fi fáwọ́bì hí ó kó sínú aṣọ rẹ̀ ìfúnmọ̀ kó owó yẹn sí jẹ́ ìhẹ́dà nàbí yìí jẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀sára ó ní kí fi pìpìà àwọn ọmọ ogun pé pẹ̀lú pé tẹ̀jú ìzòmi pé afẹ́ lójú wọ́n rú àwọn ọmọ ogun ní agbára fasọ́bàá fi hajjiri nàbí yìí sallallahu alaihi wasallam bó ṣe kó dé lọ́dà sórí ìtàn nàbí sallallahu alaihi wasallam fàjáàlà nàbí yìí sallallahu alaihi wasallam yuqallibu ha bi yadihi àníbi wa afọ àjẹkì nǹkan ó jọ lójú olówó dé yìí wá mílíọ̀n rí wájú pé irin náà lọ́ka kò sí ah, ṣe èrè. adúrò ní bẹ́ẹ̀ lọ́wọ́ wọn. orí tọ́lọ̀ ti fún yàrá yìí. one million. so irú yín gẹ tẹ bá sọ pé ẹ ti bẹ́ẹ̀ kí ọ̀hún gẹ ṣe ó pọ̀ jù má ṣe bẹ́ẹ̀ ọ̀hún náà rí má ṣe bẹ́ẹ̀. irú ẹ̀ lẹ́ẹ̀kọ́ táwọn yẹn ò ní olóde àwọn owó tí ọkọ̀ gbà owó gbà owó àwọn lẹ́sẹ̀ ńlẹ̀ o wọ́n ti wá fún lórí àná owó ìkéré owó ìkéré owó tó ta ló wulẹ̀ lọ lówó gbàgbé lákọ̀ọ́kọ́ àwọn àgbàlagbà ńlá Yorùbá wọ́n ní wọ́n fún ọ lówó ọ̀ọ́kà sọfẹ́ ní òpin ni tó ní òpin ẹni tó mọ̀ lówó tó lágbà ló bù ọ̀rẹ́ wọ́n ti sọ́tò ńlá nǹkan bí bẹ́ẹ̀ ni bí ṣe rí tó kó dúkìá sọ́dọ̀ àbí yẹ àbí nǹkan yẹn wù yẹ ń gbé yẹ ah, ah. wù ó sọ̀rọ̀ ní máa bọ́rọ̀ ní àfáàná máa àmìlà bá àdàlìyàwó sallallahu alaihi wasallam. gbogbo ẹ̀ sàádé báyìí arábí ìdúmọ̀ bàrà sọ fún ọdún náà nù gbọ̀dẹ̀ rẹ̀ pa. arábìnrin lẹ́yìn òní láti àsìkò tí mo ń sọ̀rọ̀ lọ ibùdó àfáàní ìsúmẹ́rin kò tún ṣe nǹkan kan mọ́ ọlọ́run wá ń torí ẹ̀ ó bínú sí kò sí nǹkan àmìlà bá àdàlìyàwó. lẹ́yìn àwọn sábẹ́ kò sí radiyallahu anhum ajma'in. òun lọ kó tó wá wà wá ṣe á ah, ayé ẹsẹ̀ ní kótó ń pa mọ́sáàsì àti òrùn ẹsẹ̀ kójú wá ẹni káwọn èèyàn wá kan mọ́sáàsì ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليه. ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين ابن عثمان ṣe ó ṣe kí ni ó ṣe ó ṣe ìsáà kàmá àṣà ọlọ́ ilé ó ṣe dáadáa gẹ́lẹ́ bọ̀lọ́ ọba ti ṣe dáadáa sí. وحسن كما أحسن الله إليه. ọlọ́run ọba ṣe dáadáa sí Usman lójú káwọn ọmọ lọ́wọ́ ọdún náà wà lọ́kọ́ fún ọlọ́run pé tọ́ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ àlẹ́ bí ìwọ́n náà gbà. وابتغ فيما آتاك الله دار الآخرة wájẹ̀mọ́ ṣe fi ń wá pọ́n tó bá sọ́dọ̀ gbà kò sí kánsílọ̀ ọkọ̀ fi ń wá ojú rí ọlọ́run bá آتاك الله دار الآخرة ولا تنس نصيبك من الدنيا وآسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين إن الله لا يحب المفسدين wọ́n àkọ́kọ́ ta múniyàn yí pé ànábì sọ̀sọ̀lá bí àwọn olówó bá ṣe dáadáa fẹ́sìn ànábì àmọ́ ẹ̀sọ́ wọ́n bá àwa ń bẹ̀ yóò sọ pé a lábẹ́dá sí dáadáa ànábì wá sọ dọ́kọ̀ nípa ọ̀sùn ẹ̀mẹ́ta lọ́pàá rẹ̀ mọ́ ما ضر ابن عفان ما عمل بدل اليوم ما ضر ابن عفان ما عمل بدل اليوم ان تو لي يوني kò sí tó tó lè ṣe tí ọlọ́run wà ní ẹ̀ òun bínú sí lọ́sọ̀ yìí pé oore ń bẹ níbi kéèyàn ó náwó sọ́tọ̀ lọ oore téèyàn lè mọ́ rí láàárín àìmọye ọdún ìfáàkù rẹ̀ títọ́ lọ́wọ́ ọba yóò sì mú wá fọ́ ilé àdá ṣùgbọ́n ìjà àlè náwó bẹ́ẹ̀ bàbá ti ń bẹ̀rẹ̀ ọkọ̀ lọ́jà lo kátùmọ̀ bẹ̀rẹ̀ pé kó ṣe ní náà sójú ọ̀nà rẹ̀ rọrùn fún wa. ọmọ ìjà lọ́jà ló wà lọ́jà nìkan ẹlòmíì ń bẹ̀rẹ̀ kó ń dẹ́rọ bàbá owó dé tẹ́ kọjọ kó ra àwa náà ní ọ̀rọ̀ kó sì ṣe tí èmi náà láti rí ìyọnu rẹ̀ àwọn ìbálòpọ̀ wo láàbà wọn lò tí dáwà ó fi láṣeyọrí lọ́dọ̀ wọn kí ló fà á sẹ́mi àwọn olówó wa fi lè sọ̀rọ̀ ọlọ́kọ̀dá kí ni kò táwa fà náà mú bẹ̀rù pé nínú ẹ̀dá rí ọdún àmẹ́bí sallallahu alaihi wa sallam أن يوفقنا جميعا لما يحب ويرضاه وجزاكم الله خيرا وبارك الله في الجنة والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير àbí aláàánú náà ni àwọn sáfì ọlọ́njẹ́ ni wọ́n gùn fún ọlọ́dẹ́dá járí wọn pẹ́ ọlọ́njẹ́ ni wọ́n gùn tí wọ́n lo ọ̀pọ̀lọpọ̀ gbà láyé tó dọ́ ọ̀pọ̀ ni wọ́n gùn tó ẹ̀mí àlàáfíà àwọn ọlọ́mọ sáàjì ó gbòjẹ̀ ní wọn gẹ́gẹ́ lọ làhàwùlà wàlà kó wọ́ta ilà bìràgbà wa tí àwa ń kẹ́kọ̀ọ́ bákan náà lábẹ́ wọn lọ́nà kan àbí kejì náà ọlọ́run jẹ́ aláṣeyọrí lórí ẹ̀kọ́ náà a máa fi ń dá sí àlọ́pọ̀lọpọ̀ gbà òun náà rọ̀mọdán báyìí tó bá yẹ kó di sọ́rọ̀ kan la bá mú láti bẹ̀rẹ̀ tá a bá parí ẹ̀